anymore. Yeah. the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Mo dá ògo àti ọlá padà fún ọlọ́run àwọn ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tó ní wákàtí yìí. Èyí tó ní ìṣẹ́jú yìí mo dá ògo àti ọlá padà fún ọlọ́run ẹ̀mí mímọ́ òyà gbọ́ wa. Tó ṣọ́ wa lọ ní ìjẹjọ́, ó tún jẹ́ kí ó tún ṣeé ṣe lónìí, a ga a dá ògo àti ọlá padà fún yín ọlọ́run àwọn ọlọ́run ẹ̀mí mímọ́ oya gba yìn wa arúgbó ọjọ́ oya gbọ́ ọpẹ́ wa ọlọ́run tó ń gbọ́ àdúrà oya gba yìn wa ìyanu ọlọ́run oya kó ṣẹlẹ̀ ògo olúwa láàárọ̀ yìí oya kó bú jáde. Amen ìlérí àti májẹ̀mú rẹ̀ ó yá kó wá sí ìmúṣẹ lórúkọ Jésù a ò ní ṣe lásán wá ṣe ń tẹ̀síwájú láàárọ̀ yìí ẹ̀mí mi máa bá wa lọ arúgbó ọjọ́ wá gba ògo wá nawó agbára wá jẹ́rìí ara rẹ títóbi agbára yìí la fẹ́ rí nínú ayé wa Olúwa wá sọ̀ ọ́ kalẹ̀ a fẹ́ rí ìfarahàn yín lórí prógrámù ti àárọ̀ yìí ẹ̀mí mímọ́ ó yá wá farahàn a fẹ́ rí ọwọ́ agbára yín lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí mímọ́ ó yá sọ ọ́ kalẹ̀ mo fẹ́ rí ọwọ́ agbára lórí ìṣẹ̀dá kọ̀ọ̀kan lórí ayé kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí mímọ́ ó yá sọ ọ́ kalẹ̀ arúgbó ọjọ́ ó yá náwó agbára ọba àwọn ọba ó yá ẹ̀náwó agbára kí ìyanu kó ṣẹlẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú báyìí olúwa máa bá wa lọ arúgbó ọjọ́ ó yá máa bá wa lọ ọba tó dàgbà tí a ò lè rọ̀ ọ́ lóyè máa bá wa lọ ẹ wá gbàkóso ẹ wá náwó agbára kí ìyanu kó ṣẹlẹ̀ ògo olúwa nínú ayé wa láàárọ̀ yìí kó bú jáde lórúkọ jésù a ò ní ṣe lásán ìrántí lórúkọ jésù sí ẹ̀rí olúwa kó yọ̀ọ̀dà ẹ̀ ohun tí a ò fi ní gbàgbé wákàtí àti ìṣẹ́jú yìí nínú ayé nìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù Olúwa yọ ọ̀dà ẹ̀ wà náwó agbára kí ìyanu ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí a ò ní ṣe lásán Jésù Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Hallelujah. A dá ògo àti ọlá padà fún Ọlọ́run mo gbé ògo fún ọba àwọn ọba arúgbó ọjọ́ èyí tó ní wákàtí àti ìṣẹ́jú yìí èyí tó jẹ́ kó ṣeé ṣe fún èmi àti yín lọ́wọ́lọ́wọ́ ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọba àwọn ọba arúgbó ọjọ́ lókè ọ̀run mo gbàdúrà fún èèyàn bíi mẹ́ta tó kọ́kọ́ wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù ohun tí ò ṣe aláìní lọ́wọ́lọ́wọ́ lórí program today is my day olúwa kó yọ̀ǹda ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa kó yọ̀ǹda ẹ̀ ohun tí ó ṣe aláìní lónìí olúwa kó yọ̀ǹda ẹ̀ agbára tó máa ń ṣa ire jẹ tó máa ń ṣa ìbùkún jẹ nínú ayé ẹni láti sìn lọ agbára yẹn lónìí ó di òkú agbára tó máa ń ṣa ire jẹ tó máa ń ṣa ìbùkún jẹ nínú ayé ẹ̀dá lórúkọ Jésù lónìí ó di òkú nínú ayé rẹ bí ó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. ayé rẹ lórúkọ jésù ó ní ìtumọ̀ bó ṣe ń gbá mi níbikíbi tó bá wà lórúkọ jésù bó dẹ̀ ṣe ń ṣàmì ayé rẹ ní ìtumọ̀ lórúkọ jésù mo fẹ́ kẹ́ ṣe programu yìí pẹ̀lú mi mo fẹ́ kẹ́ invite àwọn ọ̀rẹ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń invite wọn today is my day today is your day tó ti wáyé báyìí a fẹ́ gbàdúrà àdúrà ló gba agbára kọ́ a fẹ́ wọnú ìbéèrè a fẹ́ jẹ́ kó yé wa ohun tí wọ́n pè ní ìbéèrè ìbéèrè náà ni àdúrà ìbéèrè náà ni ọ̀rọ̀ tí mò sọ yìí ohun tí èèyàn bá fẹ́ èèyàn máa ń béèrè ìyẹn dẹ̀ máa rí gbà ọ̀rọ̀ ọlọ́run náà mo gbàdúrà fún ọ nínú prógrámù tàárọ̀ yìí lórúkọ jésù àdá àdúrà rẹ lórúkọ jésù àní àdúrà rẹ lọ́wọ́lọ́wọ́ àní àdá rẹ. lórúkọ jésù àní adá ọlọ́wọ́ àdúrà rẹ lórúkọ jésù àní adá ọlọ́wọ́ àdúrà rẹ brọ́dá ṣe lórúkọ jésù ó ti dá a fún yín ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó wọlé àdúrà yìí ó gbà lónìí lórúkọ jésù gbogbo ohun tí ẹ ń fà tí ò tó láti sìn lọ ó bẹ̀rẹ̀ sí ní tó gbogbo ohun tí ẹ fà tẹ̀ ń wá kiri tí ẹ ti tẹ̀ yín lọ́wọ́ ní wákàtí lónìí ó tẹ̀ yín lọ́wọ́ a wọnú ìbéèrè ìwọ náà gbọ́dọ̀ béèrè o gbọ́dọ̀ mọ ohun tí wọ́n pè ní ìbéèrè ọ̀rọ̀ ọlọ́run náà sọ wípé jésù sọ wípé béèrè a ó sì fi fún ọ lónìí gbogbo ohun tí o bá béèrè gbogbo ohun tí ẹ bá wá lọ́wọ́lọ́wọ́ lónìí lórúkọ jésù ẹ yóò rí gbà lórúkọ jésù àní ẹ yóò rí gbà nínú prógrámù ti àárọ̀ yìí lórúkọ jésù olúwa dáhùn ìbéèrè lọ́wọ́lọ́wọ́ olúwa dáhùn ìbéèrè lọ́wọ́lọ́wọ́ olúwa dáhùn ìbéèrè lórúkọ jésù olúwa dáhùn ìbéèrè gbogbo ibikíbi tí wọ́n wà tó ti gbọ́ mi gbogbo ipá àti agbára òkùnkùn tó so ẹ mọ́lẹ̀ lórúkọ jésù mo béèrè fún ọ mo béèrè ìtúsílẹ̀ fún ọ ní àárọ̀ yìí lórúkọ jésù lónìí olúwa tú ọ sílẹ̀ kúrò nínú májẹ̀mú òkùnkùn lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá ó gba ìtúsílẹ̀ kúrò nínú májẹ̀mú ibi lórúkọ Jésù àní ó gba ìtúsílẹ̀ gbogbo agbára tó sun ọmọ lẹ̀ mo béèrè ìtúsílẹ̀ fún ọ mo béèrè ìdáǹdè fún ọ mo gbàdúrà ìràpadà mo béèrè mo kanlẹ̀kùn ó gbogbo tí mo bá béèrè ó ṣíṣe la ó ṣe é fún mi mo béèrè fún ìwọ arákùnrin arábìnrin tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù lónìí gbogbo bí kíbi ta dì ẹ́ mọ́ gba ìtúsílẹ̀ lọ́wọ́lọ́wọ́ àní kò gba ìtúsílẹ̀ lórúkọ jésù àní kò gba ìtúsílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìwọ tó ń gbọ́ mi gba ìtúsílẹ̀ ìwọ tí o ní ìgbàgbọ́ nínú prógrámù yìí nínú ìpè mi lórúkọ jésù àní kò gba ìtúsílẹ̀ agbára tó sọ ọmọlẹ̀ agbára tó dì ẹ́ mọ́lẹ̀ irú májẹ̀mú àti agbára yẹn lónìí ó yá kó di òkú lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń gbá mi lórúkọ jésù lọ́rí àánú gbà lọ́wọ́lọ́wọ́ àánú wá ọ rí lọ́wọ́lọ́wọ́ àánú wá ọ rí lọ́wọ́lọ́wọ́ àánú wá ọ rí gbogbo bíkíbi tó bá wà tí a bá rí ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu náà ni wọ́n fi ń ba tayé èèyàn jẹ́ ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi ń ba tayé èèyàn jẹ́ ìwọ náà dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde láti fi láti fi gbára rẹ ó ní ẹnu ẹni ni ó fi pété eh, ó fi kọ́ eh, máa jẹ ẹnu rẹ ló máa fi sọ̀rọ̀ ẹnu rẹ ló máa fi béèrè ohun tí o fẹ́ tí o bá débi tí wọ́n ti ń ta oúnjẹ wọ́n á béèrè lọ́wọ́ rẹ wípé kí lẹ fẹ́ wàá sọ wípé mo fẹ́ nǹkan báyìí ohun tí o bá fẹ́ la ó sì fi fún ọ ìwọ náà wàá béèrè wàá fẹ́ wàá béèrè lọ́wọ́lọ́wọ́ báyìí pé nǹkan báyìí ni mo fẹ́ ó ti ní dandan ká ṣe fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù wàá rí àánú gbà lórúkọ Jésù àní wàá rí àánú gbà ìwọ tí ò ń bọ́ mi lọ́wọ́lọ́wọ́ àánú wá ọ rí o lórúkọ Jésù lónìí aṣílẹ̀kùn àánú fún ọ lọ́wọ́lọ́wọ́ aṣílẹ̀kùn àánú fún ọ ìwọ tó ń gbá mi lọ́wọ́lọ́wọ́ lọ rí àánú gbà níbikíbi tó bá wà lónìí àánú wá ọ rí lónìí lọ́wọ́lọ́wọ́ àánú wá ọ rí aṣílẹ̀kùn àánú fún ọ lónìí ó yá lọ wọnú àánú lọ bẹ́ẹ̀ ni o máa sọ̀rọ̀ láàárọ̀ yìí o gbọ́dọ̀ sọ̀rọ̀ sínú ayé rẹ bí ayé rẹ ṣe wà kò tẹ́ mi lọ́rùn bí ayé ìwọ gangan ṣe wà kò tẹ́ ẹ lọ́rùn àdúrà yìí kì í ṣe gbogbo ènìyàn ló bá wí torí àwọn èlòmíì wà wọ́n ti tó wọ́n tún ti ṣẹ́kù ìwọ tí ò tí ì tó ìwọ tí ò tí ì ṣẹ́kù tàbí ìwọ tó ti tó tí ò tẹ̀ tí ì ṣẹ́kù òun ni mo fẹ́ kó béèrè kó dẹ̀ sọ̀rọ̀ yìí jáde wàá olúwa àdúrà àkọ́kọ́ tó máa gbà ìbéèrè àkọ́kọ́ tó máa wọnú ẹ̀ wàá olúwa kọjá lọ síbi tí àdèmí mọ̀ mo fẹ́ kó máa wí tẹ̀lé mi wàá ní olúwa kọjá lọ sí orí ìsun ọ̀rọ̀ ẹni táfi ọ̀rọ̀ dè mí mọ́ ìwọ náà wàá sọ̀rọ̀ jáde ohun tí o bá sọ fún áńgẹ́lì tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ni yóò ṣe fún ọ tàbí o mọ̀ wípé o ní áńgẹ́lì kan tó tẹ̀lé ọ tàbí o mọ̀ wípé o ní áńgẹ́lì kan tá a dámọ́ ọ tó jẹ́ agbẹjọ́rò rẹ tó jẹ́ pé ohun tí o bá ti sọ fún ó ti di dandan kó ṣe sọmọ wípé àwa ní agbára lórí áńgẹ́lì láti rángẹ́lì níṣẹ́ bẹ́ẹ̀ ni olúwa ọmọ ogun wí ó ní agbára láti rángẹ́lì rẹ níṣẹ́ wàá pariwo wàá ní iṣẹ́ dáa mi kọjá lọ síbi tí a ti fi ọ̀rọ̀ dè mọ́lẹ̀ ìwọ náà wàá sọ̀rọ̀ jáde wàá ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo wí jáde sínú ayé mi gbogbo bí kíbi ta dèmí mọ́lẹ̀ sí wàá ní èmi ọmọ alágbájá alágbájá lónìí mo gba ìtúsílẹ̀ kúrò níbi tí a dèmí mọ́ kúrò nínú àhámọ́ tí a dèmí mọ́ à ń fi ọ̀rọ̀ ọ̀rọ̀ náà la fi ń dè èèyàn mọ́lẹ̀ sà ọ̀rọ̀ náà ni ó fi ń bàtà yé èèyàn jẹ́ ọ̀rọ̀ náà ni ìwọ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdí nìyẹn tó fi ní pé ká máa gbàdúrà àdúrà yẹn náà ni ọ̀rọ̀ sísọ o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ níwọ̀n ìgbà tí o bá ti sọ̀rọ̀ ọba àwọn ọba gbóhùn rẹ ní ọjọ́ kan torí pé ó sọ nínú Matthew seven ẹgbẹ́ mi ka Matthew chapter seven verse seven yẹn kí ló wí sáà. béèrè ó ní béèrè a ó sì fi fún yín ó ní a ó sì fi fún ọ ó ní tó bá wá ó ní àwa yóò sì rí kankun ó ní tó bá kankun ó ní a ó sì ṣí sílẹ̀ fún ọ fún yín nítorí ẹnikẹ́ni tó bá béèrè ni ó rí gbà kàlẹ́bà sàtàlẹ́bà. ẹni tí ó bá kiri ẹni tó bá sì wá kiri ló ń rí ẹni tí ó bá sì ń kànkùn ni a sì ṣí sílẹ̀ fún. ó ní ẹni tó bá kànkùn la ó ṣílẹ̀kùn sílẹ̀ fún ìwọ náà gbọ́dọ̀ béèrè ìwọ náà gbọ́dọ̀ wá o gbọ́dọ̀ kànlẹ̀kùn wà ní olúwa láàárọ̀ yìí yóò olórí ẹni ipò tí mo wà yóò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n pè yìí ààyè tí mo wà yóò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n bẹ̀bẹ̀ ó ti tó àkókò ẹgbẹ́ mi dìde o bàbá ó yá o ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n pè yín ààyè tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n bẹ̀bẹ̀ ó ti tó àkókò ẹgbẹ́ mi dìde o bàbá ó yá sọ́dọ̀rí ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n pè yín ààyè tí mo wà yóò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n bẹ̀bẹ̀ ó ti tó àkókò ẹgbẹ́ mi dìde o bàbá ìwọ náà wàá sọ̀rọ̀ àkókò ti tó láti jẹ́ kó dìde wàá ní olúwa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ mi dìde níbi tí a dá mi gúnlẹ̀ sí wàá ní lọ́wọ́lọ́wọ́ báyìí wàá ní mo fẹ́ ìtúsílẹ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde o gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde wàá ní olúwa lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ ìtúsílẹ̀ àwọn angẹ́lì yẹn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń gbọ́ ohun tí ò ń sọ wọ́n ń gbọ́ ohun tí ò ń sọ o fẹ́ rán àwọn angẹ́lì yẹn níṣẹ́ gbọ́ mo gbàdúrà fún ọ àwọn angẹ́lì tó ti gbàbọ̀dè fún ọ bẹ́ẹ̀ ni àwọn angẹ́lì máa ń gbàbọ̀dè gbogbo angẹ́lì tó ti gbàbọ̀dè tó ń dín tó yẹ kí àdúrà rẹ ó gbà lónìí olúwa pààrọ̀ ẹ̀ láàárọ̀ yìí ká tó wọnú ìbéèrè lọ àwọn áńgẹ́lì tó ti gbàbọ̀dè lọ́wọ́lọ́wọ́ olúwa pààrọ̀ wọn bẹ́ẹ̀ ni wàá sọ fún olúwa olúwa kọjá lọ síbi tí adámigúnlẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ èmi ọmọ alágbájá alágbájá lónìí ayé mi gba ìtúsílẹ̀ lónìí wàá ní mo dìde níbi tí adámigúnlẹ̀ ṣe wàá ní mo dìde níbi tí adámigúnlẹ̀ sí pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ni ó fi máa ń dáyàn gúnlẹ̀ wàá ní kí ni wọ́n ń lò gan tá dá ayé mi gúnlẹ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí mo dìde wàá ní mo dìde mo gbàdúrà yìí fún ọ agbára tó máa fi dìde kúrò nípò ojú kan lórúkọ Jésù Olúwa yọ̀ǹda ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Olúwa yọ̀ǹda ẹ̀ ah ààyè mìíràn kò sí o àfi Jésù olùgbàlà láyé ọ̀nà mìíràn kò sí àfi Jésù olùgbàlà láyé báyé fẹ́ báyé kọ́ ó Jésù tàbí sáyé ni ó jọba ọ̀nà mìíràn kò sí o àfi Jésù olùgbàlà láyé ọ̀nà mìíràn kò sí mọ́ àfi Jésù olùgbàlà láyé báyé fẹ́ báyé kọ́ jésù tàbí sáyé ni ó jọba òun kò sí ọ̀nà mìíràn kò sí ẹni tó lè gbà ọ́ yàtọ̀ sí jésù kristi wàá pe jésù kristi ó yá lọ tú mi sílẹ̀ níbi tí a di ayé mi mọ́ níbi tí a di iṣẹ́ mi mọ́ níbi tí a ìṣẹ̀dá mi mọ́ ọdún yìí gbọ́dọ̀ yàtọ̀ oṣù yìí ló gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ lóṣù yìí wàá ní olúwa kọjá lọ síbẹ̀ níbi tí àdè mímọ́ níbi agbára tó so mí mọ́lẹ̀ wàá ní olúwa gba agbára yẹn ọ̀rọ̀ tá a fi dè mí wàá ní olúwa ba ọ̀rọ̀ yẹn àṣẹ tá a fi dè mí wàá ní olúwa ba àṣẹ yẹn bẹ́ẹ̀ ni bí èlò mi bá máa jáde èlò mi máa jáde nínú ìran tẹ̀yàn ti jáde tó wá sọ wípé òun fẹ́ níláárí wọ́n dẹ̀ jẹ́ kó yẹ wípé tó bá fẹ́ níláárí o gbọ́dọ̀ gba ògo ẹ̀gbọ́n rẹ kàbí àbúrò rẹ wàá ní kí la dè mí mọ́lẹ̀ kí ni nǹkan tí a lò ta fi gba ayé mi ta fi gba ògo mi wàá ní Jésù kọjá lọ síbẹ̀ lọ́gba iṣẹ́ yẹn jẹ́ lọ́gba àṣẹ yẹn jẹ́ lọ́gba ọ̀rọ̀ yẹn jẹ́ gbogbo ọ̀rọ̀ tá a lò ta fi dè mí mọ́lẹ̀ ta fi di ayé mi mọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí jésù kọjá lọ síbẹ̀ ó yá lọ tú mi sílẹ̀ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ló lè fi tú ara rẹ sílẹ̀ kò séwu kọ́nù tó lè fi tú ara rẹ sílẹ̀ gbogbo ìwé tí àwọn èèyàn ń kọ nínú bíbélì gan bíbélì gan tí a ń sọ̀rọ̀ nígbà yìí ọ̀rọ̀ ló ń bẹ níbẹ̀ wọ́n fẹ́ ká sọ̀rọ̀ wọ́n fẹ́ ká mọ ìtumọ̀ ọ̀rọ̀ gbogbo agbára tó fi ọ̀rọ̀ dì ọ́ mọ́lẹ̀ gbogbo agbára ọ̀rọ̀ tá fi dè mọ́lẹ̀ tẹ ọ̀rọ̀ o la sọ sínú ayé mi sínú ìṣẹ̀dá mi wàá ní lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí mo gba ìtúsílẹ̀ ọ̀rọ̀ tú mi sílẹ̀ torí ọ̀rọ̀ ni wọ́n náà sọ. eliaba sataliba. bíbélì sọ wípé àti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ó ní ní orúkọ jésù kristi ni kí gbogbo ikú pátákó máa wólẹ̀ ọ̀rọ̀ ló ń sọ níbẹ̀ àyájọ́ ọ̀rọ̀ ni ọ̀fọ̀ ọ̀rọ̀ tó ní agbára ni gbogbo agbára tó sọ ọmọlẹ̀ wà ní olúwa wà ní láti sìn lọ àti fún mi ní orúkọ kan èyí tó ju gbogbo orúkọ lọ ní orúkọ jésù kristi ni kí gbogbo ikú pátá kí ni wọ́n pè ní ikú ìbànújẹ́ àìríjẹ àìrímu àìrílò ìjákulẹ̀ àmúbọ́ àìtẹ̀síwájú àìbá olóore pàdé àìbá láàánú pàdé òṣìn ìdààmú òun ni wọ́n pè ní ikú láti sìn ń lọ gbogbo ohun tí a pè ní ikú nínú ayé rẹ ó yá kó fi ayé rẹ sílẹ̀ kó fi ayé rẹ sílẹ̀ kó fi ayé rẹ sílẹ̀ kó fi ayé rẹ sílẹ̀ wàá ní lọ́wọ́lọ́wọ́ báyìí àti fún mi ní orúkọ kan èyí tó ju gbogbo orúkọ lọ ní orúkọ jésù kristi ní kí gbogbo ikú pátákó máa wọlé gbogbo agbára gbogbo májẹ̀mú ibi tá a fi so ayé mi mọ́lẹ̀ wà ní lọ́wọ́lọ́wọ́ báyìí májẹ̀mú yẹn parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ ó yá parẹ́ sọ̀rọ̀ parẹ́ ó yá parẹ́ ó yá parẹ́ ó ibi tá a fi sọ ayé mi mọ́lẹ̀ tá a fi sọ ìṣẹ̀dá mi mọ́lẹ̀ wà ní lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ má jẹ̀mú yẹn lónìí ó yá máa parẹ́ ó yá máa parẹ́ ó yá ẹ máa parẹ́ ó yá máa parẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá máa parẹ́ lórúkọ Jésù ó yá máa parẹ́ gbogbo má jẹ̀mú ibi tó ń ṣiṣẹ́ ibi lórí ayé rẹ lórúkọ Jésù ó yá ẹ máa parẹ́ o ó yá ẹ máa parẹ́ o ó yá ẹ máa parẹ́ o máa sálẹ̀ àti pariba o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ níbikíbi tó bá wà lọ́wọ́lọ́wọ́ ohun tí o fẹ́ o gbọ́dọ̀ sọ ohun tí o fẹ́ o gbọ́dọ̀ sọ bá àwọn ọba àwọn ọba sọ bá Jésù Kristi sọ̀rọ̀ ó ní tó bá béèrè ó ní ìwọ yóò ṣe nígbà nínú John ó sọ títí di ìsinsìnyí ẹ̀yin ò tí ì béèrè ohunkóhun lọ́wọ́ òun ó ní títí di àkókò yìí a ò tí ì béèrè ohunkóhun ó túmọ̀ sí wípé àìtí sọ̀rọ̀ àìtí mọ bó ṣe ń sọ̀rọ̀ àìtí mọ bó ṣe ń béèrè o gbọ́dọ̀ béèrè tó bá béèrè a ó sì fi fún ọ bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ béèrè ẹlòmíín wà tí ò bá béèrè lọ́wọ́ rẹ̀ kò ní mọ̀ wípé nǹkan kan ń ṣe ẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó fi ṣèkà bẹ́ẹ̀ ni èèyàn kan lọ́jọ́ kan mo bá sọ̀rọ̀ ó ní bá sọ mo ròyìn pé everything ti wà òkè ni mo ní kò sí nǹkan tó ti wà òkè torí ó ti tó two years tí mo ti béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ ó ní mo rò bí nǹkan ti dà ní mo ní nǹkan ò tí ì dà bẹ́ẹ̀ ni mo ní ó ń dà náà ó sì máa dà sí náà ni wàá o gbọ́dọ̀ béèrè ohun tí a pè ní ìbéèrè nìyẹn tí wọ́n bá fẹ́ bà jẹ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. So bẹ́ẹ̀ ni tó bá fẹ́ pé àlùjọ̀nù kàbí anything ọ̀rọ̀ náà ni wọ́n sọ ọ̀rọ̀ tá ti sọ tá ti ba ayé rẹ jẹ́ kí la sọ sínú ayé rẹ kí la ti ba ayé rẹ jẹ́ gbólóhùn o la lò lọ́wọ́lọ́wọ́ báyìí kó máa bàjẹ́ kó máa bàjẹ́ mo fẹ́ kó máa sọ bẹ́ẹ̀ gbogbo gbólóhùn tí a lò sínú ayé mi tá ti dá ayé mi gúnlẹ̀ wà ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá máa bàjẹ́ gbogbo gbólóhùn ibi ìdí àlòsáyé mi ó yá máa bàjẹ́ à kàkà tí àwọn èèyàn kàkà tí àwọn obìnrin èlòmí agbọ́rẹ̀ sí o a ní àdàbí ìwọ ọmọ alágbájá alágbájá àdàbí tí ò bá lu àyà mi àdàbí tí ò bá ṣe gbá àdàbí tí ò ọ̀rọ̀ ló ń sọ bí wọn náà ò bá lè jẹ́ni tó ń sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ àwa gbé ayé rẹ mì ṣùgbọ́n bí wọn náà bá jẹ́ni tó ń sọ̀rọ̀ pẹ̀lú ọba àwọn ọba ọ̀rọ̀ ò lè gbé ayé rẹ mi ọ̀rọ̀ máa dá padà ọ̀rọ̀ á dá ọ̀rọ̀ padà òun ni òyìnbó ń pè ní back to the sender kàlébọ̀ sátàrìbà ìwọ náà gbọ́dọ̀ back to the sender lọ́wọ́lọ́wọ́ ìrìnwó lárin lórí ọ̀rọ̀ ayé mi iṣẹ́ wo la ṣe olúwa bà iṣẹ́ yẹn jẹ́ olúwa bà iṣẹ́ yẹn jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo agbára tí a lò májẹ̀mú ibi ó yá yá yá yá yá yá má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ má bàjẹ́ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ torí ọdún yóò gbọ́dọ̀ lọ lásán oṣù yìí lásán ó gbọ́dọ̀ ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni oṣù yìí gbọ́dọ̀ ní ìtumọ̀ nínú ajé rẹ̀ oṣù ìgbádùn ní ìtumọ̀ kálíbà sátánìbà lọ́wọ́lọ́wọ́ ẹlòmíín wà ó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ níbi tó ń gbà lọ́wọ́ ẹ̀ lọ ọ̀tọ̀ níbi tó ń kó lọ ta ló ń gbà lọ́wọ́ rẹ̀ ta ló ń gbèrè iṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kó fi ajé sílẹ̀ mo fẹ́ kó máa sọ̀rọ̀ ta ló ń gbèrè iṣẹ́ mi ta ló sọ wípé kí n máa ṣe é ṣe é ṣe é màmá jẹ́ ikú sórí mo ṣe é ṣe é ṣe o màmá jẹ́ ikú sórí mo ṣe é ṣe o ẹlẹ́dà mi jọ̀wọ́ ò gbé mi níjà o ọlọ́run ẹ̀mí mímọ́ wà á ní ta ló ń gbèrè iṣẹ́ mi ta ló ní kí n máa ṣiṣẹ́ ta ló ní kí n máa ṣiṣẹ́ kí n máa rere ta ló ní kí n máa ṣiṣẹ́ kí n máa jọ̀rọ̀ wà á ní olúwa olúwa gbà mí lọ́wọ́ rẹ̀ gbà mí lọ́wọ́ rẹ̀ gbà mí lọ́wọ́ ẹni tó ní kí n máa ṣiṣẹ́ ẹni tó ní kí n máa ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n máa rèrè níbẹ̀ wáyé olúwa gbà mí lọ́wọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbà mí jésù ó yá gbà mí jésù ó yá gbà mí jésù ó yá gbà mí lọ́wọ́ rẹ̀ jésù ó yá gbà mí lọ́wọ́ rẹ̀ jésù ó yá gbà mí lọ́wọ́ rẹ̀ ìyanu ọlọ́run dẹ̀ ti ṣẹlẹ̀ ògo olúwa ti bú jáde nínú ayé rẹ ìlérí àti májẹ̀mú ti wá sí ìmúṣẹ lórúkọ jésù wàá rí àánú gbà bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa mo fẹ́ gbàdúrà fún yín níbikíbi tẹ́ bá wà ọdún yìí jẹ́ ọdún ayọ̀ ó jẹ́ ọdún ògo ìwọ náà gbọ́dọ̀ campaign campaign campaign ara rẹ ó bá rí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òṣèlú campaign ìwọ náà gbọ́dọ̀ campaign ògo rẹ wọ́n máa fi sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu sìn tán ti fún lówó pé máa campaign ògo mi ṣé ìwọ náà ò ní ògo ni ṣé ìwọ náà ò ní ògo ni ṣé ìwọ náà ti sọ ìrètí nù ni campaign ara rẹ àwọn tí òun polongo wọn yẹn àwọn yẹn fúnra ara wọn ti yó tán bá débi tí wọ́n ń lọ wọn ò lè rántí yín owó tó ń fún ẹ wípé kí wọ́n fi polongo yẹn mo nígbà tán bá débẹ̀ owó yẹn ni wọ́n kọ́kọ́ máa wà láti fíìlì ibi tó ti mú jáde polongo ara rẹ má ṣe polongo ẹnikẹ́ni ìwọ náà ní ògo jẹ́ kó di mímọ̀ wípé èmi náà mo fẹ́ mo fẹ́ mo ní ògo èmi náà fẹ́ níláárí ẹ gbọ́ ohun tí arákùnrin yẹn sọ ni afọ́jú yẹn kí ló sọ ariwo wo ló ń pa ó ní mo fẹ́ ríran bátúlérọ́mì afọ́jú ó ní òun fẹ́ ríran ó ń pariwo ó ní òun fẹ́ ríran ẹ̀wọ́ ọmọbìnrin orísun ẹ̀jẹ̀ ó mọ̀ wípé ọjọ́ iwájú òun dára ó ń wá Jésù kiri ó ní kó ìgbàgbọ́ rẹ ni pé kó ṣàfetí kó ṣàfọwọ́ kàn yín aṣọ ẹ̀ bíbélì dẹ̀ sọ wípé ó dẹ̀ fọwọ́ kàn yín ṣe tí aṣọ ẹ̀ orísun ẹ̀jẹ̀ yẹn dẹ̀ gbẹ ó adẹ̀mú ní ara dá ó dẹ̀ rí ìwòsàn ìwọ náà gbìyànjú ara rẹ kàǹpé ògo rẹ káàkiri iṣẹ́ tí ìwọ náà ń ṣe kàǹpé ẹ̀ sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ta ògo ẹ̀ bẹ́ẹ̀ ni o ti ta ògo rẹ tí o mọ̀ nígbà tí o ń kàn pé o ń pariwo fún ẹlòmíràn torí pé o ti gbowó bẹ́ẹ̀ ni o ti gbowó o ti gba ògo rẹ o ti o ti ta ọjọ́ iwájú rẹ o ti tà á wọ́n mọ̀ọ́mọ̀ fún ẹ lówó yẹn wọ́n á béèrè wípé èló lo fẹ́ tó bá ti sọ iye tó fẹ́ wọ́n máa gbé fún ẹ mọ̀ wípé àwọn ti ra ọjọ́ iwájú rẹ kò sí agbára kankan tó tún mọ́ wọ́n ti ra ògo rẹ èé ṣe tí wọ́n ń kú torí ẹnìkan ìwọ náà gbọ́dọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ kéèyàn kan náà tún máa kú fún ìwọ náà ó tó bẹ́ẹ̀ òjò bẹ́ẹ̀ lọ àbí ó ti ru ara rẹ pin ṣé ò ní ògo ni ó ní ògo bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀ nípasẹ̀ iṣẹ́ tí ìwọ náà ń ṣe gbajúmọ̀ bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè ṣe fún èèyàn àfi ẹni tí olúwa bá rán sí ènìyàn gbò sí ẹni tó lè ṣe fún èèyàn àfi ẹni tí olúwa bá rán sí ènìyàn olúwa rán àwọn kan sí èmi náà ló ti jẹ́ kí today is my day yìí kó máa wá sí ìṣeéṣe bẹ́ẹ̀ ni olúwa ló ń ṣiṣẹ́ olúwa ló ń ṣiṣẹ́ ò kì í ṣe agbára mi o wípé à ń ra dátà à ń ṣe gbá à ń ṣe àwo à ń ra fóònù bẹ́ẹ̀ ni olúwa ló ń ṣiṣẹ́ ìwọ náà polongo ara rẹ dúró lórí ẹsẹ̀ rẹ má ṣe jẹ́ kí tọ́rọ́kọ́bọ̀ mú ẹ kúrò níwájú ọlọ́run má sọ ìrètí nù ọ̀pọ̀ ènìyàn ti sọ ìrètí nù wọ́n ti ta ògo wọn torí ohun tí wọ́n fẹ́ dà èló ni wọ́n fẹ́ fún ẹ tí ò ní tán tá a bá fún ẹ ní hundred thousand ilẹ̀ ọjọ́ yẹn ò ní ṣúba ó máa tán àfi tí ò bá ní bùkátà mo gbàdúrà fún ọ mo wí jáde sínú ayé rẹ agbára tí ò fẹ́ kó tẹ̀síwájú lónìí ó parẹ́ dànù májẹ̀mú tí ó so ayé rẹ mọ́lẹ̀ lónìí ó ṣègbè dànù ìwọ tó ń gbọ́ mi lórúkọ jésù lọ rí àánú gbà bíbélì sọ wípé ó ní àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ lọ́wọ́lọ́wọ́ torí pé ó ń gbọ́ mi lórúkọ jésù lọ rí àánú gbà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ rí àánú gbà torí pé ò ń gbọ́ mi àánú gbá ọ rí lónìí torí pé ò ń gbọ́ mi àánú ṣílẹ̀kùn kàn ọ́ torí pé ò ń gbọ́ mi lónìí aṣàwárí rẹ̀ níbi tí àgbàgbé rẹ sí lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí a ṣe àwárí rẹ ọ̀rọ̀ ayé rẹ láàárọ̀ yìí lónìí ó dayọ̀ ojú kì í ti ọjọ́ bẹ́ẹ̀ ni ojú ò ní tiẹ̀ gbogbo bikíbi tó bá wà lọ́wọ́lọ́wọ́ lọ rí àánú gbà a ṣílẹ̀kùn ìrànlọ́wọ́ fún ọ lónìí ẹ̀yà lọ wọnú rẹ lọ ojúmọ́ tó mú ẹ ní gbogbo ìgbà tó bá ti rí ojúmọ́ ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ ojúmọ́ ògo ló máa jẹ́ ojúmọ́ ìfọkànbalẹ̀ ló máa jẹ́ ìyanu ọlọ́run á ṣẹlẹ̀ orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ ọfà ò dẹ̀ ní bà ẹ́ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa mo lo wákàtí yìí láti invite yín sí ìṣòro wa thursday program wa today is my day today is your day mo tún rọ̀ wá ẹjọ́ ẹ bá mi lọ sórí youtube mo bẹ̀ yín ẹ jọ̀wọ́ ẹ bá mi lọ sórí YouTube ẹ lọ máa wo fídíò wa bẹ̀ ẹ jọ̀wọ́ mo fi ọlọ́run bẹ̀ yín ẹ lọ máa bá wa subscribe sí bẹ́ẹ̀ kẹ máa tẹ̀lé wa àdúrà là ń gbà a kì í ṣe magician no ọlọ́run kì í ṣe magician bẹ́ẹ̀ ni bẹ̀tẹ̀ ó máa ń ṣe ìyanu ó máa ń ṣe mírèkù fún ẹni tó bá ní sùúrù àdúrà ló ń gbà agbára kọ́ ẹ jọ̀wọ́ mo rọ̀ yín ẹ̀yin olólùfẹ́ prophet olórí dorí ẹ̀ mú ẹ̀yin olólùfẹ́ olórí dorí ẹ̀ mú ẹ jọ̀wọ́ ẹ bá wa máa ṣe ẹ prógrámù àtẹ̀bá ti rí ẹ bá wa polongo iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ polongo ẹ orúkọ iṣẹ́ ìránṣẹ́ wa náà ni abuna miracle church of god aka eh, international so abuna miracle church of god international so ibùgbé ìyanu ní ilẹ̀ ní ìtumọ̀ ẹ̀ ní yorùbá ní ibùgbé ìyanu haven miracle yes ìtumọ̀ ẹ̀ ní yorùbá òun ní ibùgbé ìyanu so international ni wá so káàkiri gbogbo àgbáyé olórí dorí ẹ̀mú tv ọ̀tọ̀ haven miracle church of god international ọ̀tọ̀ ibùgbé ìyanu ìtumọ̀ ẹ̀ ní ibùgbé ìyanu ẹlòmíín ní ẹ. Eh, ẹlòmíì tẹ pè mí lọ́jọ́ kan wípé kí ìtumọ̀ ẹ̀ gan mo ní ó wà nínú bíbélì hmm, ibùgbé ìyanu wọn dẹ̀ lọ wò ń bẹ̀ wọn dẹ̀ rí bẹ́ẹ̀ lórúkọ Jésù ibi tí ìyanu ti ń ṣẹlẹ̀ ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ lágbára Ọlọ́run so mo fẹ́ kẹ́ lọ́ọ́ máa bá wa share program wa tẹ́ bá ti ń rí ó ti dá fún yín ẹ̀yin mọ́mí wa tẹ̀sẹ̀ ń wọlé sìn yín ó ti dá fún yín lórúkọ Jésù ọ̀rọ̀ ayé yìí ti dayọ̀ God bless you mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ prophet Olórídoríẹ̀mú tí ẹ ń fi ohun tí ẹni fi ń ràn mí lọ́wọ́ fi jẹ́ kí today is my day kó ṣeé ṣe owó la fi ń ra data mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń ṣe ọlọ́run á dẹ̀ máa ṣe nínú ọ̀rọ̀ tìyín náà ẹ̀ ń ṣe gan ọlọ́run tẹ́ máa ń wo fídíò mi àtẹ máa ń wo prógrámù wa àwọn èèyàn pọ̀ lórí social media àwọn èrò pọ̀ ń bẹ dáadáa ṣùgbọ́n ẹ máa ń wò tiwa ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín náà á máa wo ẹyin náà lọ́tún lọ́sì lágbára ọlọ́run ọlọ́run ò ní fi yín sílẹ̀ ojú òde ní tìyín mo dúpẹ́ o ẹyin tí ẹ ní ìfẹ́ mi tẹ́ ẹ fi ohun tí ẹ ní fi tọ́jú mi ọlọ́run á máa tọ́jú ẹyin náà lórúkọ jésù ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ojú òde ní tìyín lágbára ọlọ́run sọ fún èèyàn kan wípé today is my day.